اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته عدا ولو ولو سبحانه وتعالى ọjọ́ ọlá rẹ̀ gbájú lọ ọbọ̀ lọ́pọ̀lọpọ̀ ìfẹ́ àti àánú nínú àánú rẹ̀ àti ìfẹ́ rẹ̀ tó ṣe fún wa ó ṣe wá ní mùsùlùmí ní ká wà ní àlàáfíà ká sì wà nínú ẹ̀sìn Islam ọkàn wa wà ní orí ìlànà súnà ìṣèjì rẹ̀ ní Muhammad sallallahu alayhi wa sallam àwọn eléyìí ní orí ńláńlá tí ọlọ́wọ́n bá ṣe fún wa tá à ń dúpẹ́ sí àti àwọn míì náà lọ́pọ̀lọpọ̀ tí a lè máa kàtán ó sọ fún ọlọ́wọ́ kó sílẹ̀ ọ̀dà ìjòkó ìtèmí wa èyí tí a máa ń jòkó ní dédé àsìkò yìí ní mọ́sálásí wa ní nurudeen ní ìlú kẹ́sì onírànjú ṣe ọjọ́ kẹrìnlélógún oṣù muharram ọdún one thousand four hundred and forty one fourteen forty one lẹ́yìn hijira níbuwa muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallim láti Makka lọ sí madina ṣe ìjọsìn déédéé twenty four oṣù kẹsàn-án two thousand and nineteen náà pẹ̀lú ògbọ́ ọlọ́wọ́ bá a ó máa tẹ̀síwájú nínú àlàyé tí a ń gbọ́ nípa tawhid nípa ìmọ̀lọ́run lọ́kan ṣoṣo nínú ọkàn wa àti gbogbo ìgbésí wa èyí tí a ń kà fún wa láti nù síra kitabu tawhid ti bàbá wa sheikh muhammad ibn abdul wahab èyí tí ọmọ tó wọn wa àti ọmọ wọn tó ṣe àlàyé rẹ̀ tí ó kórúkọ àlàyé rẹ̀ tó ṣe náà ní fatihul majid ìsọ́nà kitabu tawhid àbẹ̀lẹ́ ọba subhanahu wa ta'ala gbogbo àwọn àlàyé tí wọ́n ṣe fún wa èyí tí ó ti yé wa ọlọ́lá kọ́sàlẹ́kùn àgbọ́yé náà fún wa ń bẹ̀ kọ́lọ̀n kọ́sàlẹ́kùn lílo rẹ̀ fún wa ìgbà tí ń lò kọ́lọ̀n kọ́sàlẹ́kùn fún wa ìjọba kò sí kọ́lọ̀n kò fún wa sí ilẹ̀ ọ̀nà la ilaha illallah gbogbo ọmọ ìyá wa mùsùlùmí kí ẹ gbìyànjú tí ẹ̀jẹ̀ ọ̀rọ̀ yìí tẹ̀jú ó ti rí tí ẹ̀ ń ṣètò ìjókòó yìí ọ̀rọ̀ kan tó bu ọlẹ́sìn dáadáa. gbogbo àjọmọ́ náà tí àwọn ń tí à ń gbọ́ ẹ̀kọ́ tí à ń gbọ́ láyé àwọn ọ̀rọ̀ yìí. àmọ́lá ọba subhanahu wa ta'ala kọgbà ìjókòó yìí náà ní iṣẹ́ dáadáa wa kó fi sínú òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ wá ń gbàlè sí àmọ́. àwa ní abẹ́ gẹ́gẹ́ bí ìṣesí àgbà wa pé ayọ̀kùnrin náà ní mú àwọn àwọn ni a pé ayọ̀kùnrin ní tó wà nínú sọ́lọ́tù al-an'am aya wa 51 sí wa ọ̀rà 53 èyí tí àwọn àbá tó ní àmìwọ̀sọ́yà al-ashr aya tí ó kó àwọn àkọọ́lẹ̀ ọlọ́run mẹ́wàá sínú ti sàkọọ́lẹ̀ fún gbogbo àwa mùsùlùmí kí a tẹ̀lé àwọn àkọọ́lẹ̀ náà olóòmù wa ti olóye láyé àti láyé kìíyàmù òun náà ni gbọ́dọ̀ tó lọ́wọ́ sọ́wọ́ ìpé ní قل تعالوا بعد أعوذ بالله من الشيطان الرجيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا títí dé ìparí ààyè yìí ààyè wa fi tí wà tí wà fi tí ààyè mẹ́ta àtìkọ́ àlàyé àwọn àkọọ́lẹ̀ yìí àtìgbọ́ ti àkọ́kọ́ àti ti ẹ̀kejì àti ẹ̀kẹta àkọ́kọ́ náà ni pé ní kí á gbìyànjú láti lọ́wọ́ nìkan ṣoṣo ká má pa àkọ́kọ́ mọ́ lọ́wọ́ wa òun ni àti àkọ́kọ́ tó lọ́wọ́ kọ́kọ́ wá ní àyà yìí. قل تعالوا أتل ما حرم ربكم عليكم أن لا تشركوا به شيئا ونقول يا مبلغ الثاني ọmọlọ mo ti kó kéré máa èyí náà ló ṣeré dé pẹ̀lú

òun náà ní kí a máa ṣe dáadáa káwọn òbí wa méjèèjì kọ́nà sọ pé wọ́n bí wá wọ́n bí wá lè ní ìsáàdà ọ̀pọ̀ nínú ayé ọ̀kùnránì tí wọ́n fi ń pàṣẹ eléyìí fún wa níbi kí a ṣe dáadáa sí àwọn òbí wa méjèèjì ká tọ́jú wọn àdúgbò àlàyé sẹ́yìn lórí ẹ̀ àṣẹ ẹlẹ́kẹta òun náà ni ìjọba sọ pé ní wàlá kásìkìlú àwòlá dàkún nínú ìmúlá fún نحن نرثكم وإياهم ẹ má ṣe máa pa àwọn ọmọ yín nítorí òsì tí ó wà pẹ̀lú yín torí pé àwọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọ̀la ń ṣe àìsíkì ìjẹ́ ẹ̀mú yín àti fún àwọn ọmọ yín náà kìí fagbára rẹ̀ kìí fagbọ́n yín torí ìdí eléyìí ká ní ká ní ìbára ní ẹ̀yìn bàtà wá ti mú àwọn jẹ́ halal ní a fi máa rí wọn bá sì kí tí a máa lè gbèjì ayé wa ṣùgbọ́n wá fi ẹ̀yìn kùsùn ọjọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ká ti ń tọ́ tọ́ àti yẹ ká wá gbé ọ̀rọ̀ wa lé ọlọ́run lọ́wọ́ gbogbo àlàyé lórí eléyìí náà so ìrọ̀lẹ́ tèmi insha Allah òun náà ni qawluhu gbọ́dọ̀ wọn lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó sọ báyìí tó ní wala taqrabul fawahisha ma zahara minha wa ma batana tó nínú kẹta tó ń ṣe nípa tó ń ṣe léèwọ̀ fún ní títí ẹ̀ gbọ́dọ̀ ṣe òun náà ni ẹ gbọ́dọ̀ súnmọ́ gbogbo tí máa ń jẹ́wọ́ àbàjẹ́ gbogbo tí máa ń jẹ́wọ́ àbàjẹ́ ẹ gbọ́dọ̀ súnmọ́ délé fẹ́ẹ́ ṣe é máa zọ̀hárà nínú àwọn ọmọ bàtà èyí tó hàn nínú àwọn ìwà àbàjẹ́ náà bí ti ọpamọ́ àìrẹ́ àti Islam láti di àṣẹ lọ́wọ́ ọba ìlú náà lọ́kùnrin àrùn kẹrí ó ti gbógun ti corruption ìwà àbàjẹ́ ìwà jẹgúdújẹrá ìwà olè ìwà kí dúkìá kálò fún aráàlú kẹ́nì kan máa kó fún rẹ̀ kọ́ máa lè lé ogun rẹ̀ kọ́ máa kó lọ ní òkèrè gbogbo eléyìí ó wà ní ìtọ́jú ìsìláàmù ti tako tí ìṣeré o láti ìṣẹ̀lẹ̀ lọ́hùn láti ọjọ́ tó ti pẹ́ ni àwọn ará bẹ́ẹ̀ náà tí wọ́n náà lọ́kọ̀ọ́ àrùn àlùfọ̀wáhùṣà bí òun kan ní tó kó gbogbo tí jẹ́ bàjẹ́ sínú gẹ́gẹ́ àhó ìfọ̀làyé ẹ̀fọ́ àtàgbọ́nì ìwà látọ̀dọ̀ ọkùnrin ìwà àbàjẹ́ látọ̀dọ̀ obìnrin ìwà àbàjẹ́ níbi iṣẹ́ ìwà ọjà ìwà àbàjẹ́ nínú ọ́fíìsì àti gbogbo iṣẹ́ òkà wà ninu ilé láàrin tọkọ tìyàwó gbogbo jíjẹ́ fọwáyì wọn ní tó nǹkan tọkàn pọ̀ tó burú tàbí ẹgbẹ́ gbọ́ títí ẹgbẹ́ ni ọlọ́run tiẹ̀ lágbọ̀dọ̀ tó bí ẹ̀mí jẹ́ àgbọ̀dọ̀ tiẹ̀ gbìn yí bá súnmọ́ ẹni pé kúrò tọ́lá ń lò ń bí yìí ó tó kàǹkà nípa ìdí èèwọ̀ rẹ̀ tòògbèrè pé ní ẹ gbọ́dọ̀ súnmọ́ ní fún wọn ńlá káyè ó ti ń tọ́ka sí pé ní àti ẹ̀gbọ́dọ̀ dé gbèrègbèrè rẹ̀ àfọ́ nínú ayọ̀ yìí nínú àbá tuntun náà òun náà ni àfọ́ wa ibùdó àti ìyá nínú àwọn àbúrò ní tafsiri ni ó ń sọ fún wa pé ní hàrà nahyun ààmù àǹjẹ ní àníwá ìlú fọwáhì so kíkọ̀ tí ọlọ́run bá kọ̀ fún wa yìí ní gbólóhùn yìí títí látàkùrọ̀ bú àlùfọwáhì láàmì lánàhíyà ni tọ́lọ̀ máa fi ń nǹkan fún ìyẹn ni àwọn máa fi ń nǹkan fún ìyẹn ní èdè ni àfọwá ní bọ́lọ̀ ń kọ̀ fún wa ní gbogbo nǹkan sínú àá àǹjẹ ní gbogbo ìrìnà ìrìnà ìrìnà ìrìnà ìwà òun náà lè ti kó sínú ìṣẹ́lá tó wà náà òun náà gbogbo tí máa bí ìyapa sí òfin ọlọ́run ọba ní gbogbo ìwà ti jẹmọ́ bẹ́ẹ̀ ó ti wà nínú fáhìsà ọlọ́run àgbọ̀dọ̀ fúrọ́ àgbọ̀dọ̀ jalè àgbọ̀dọ̀ tó jìnà àgbọ̀dọ̀ bájọmọ́ ní kéyìn jẹ́ àgbọ̀dọ̀ gbowó olówó lọ́nà ìtọ́ àgbọ̀dọ̀ kó ní ṣe ní ṣe lọ́nà ìtọ́ kọ́kọ́ di ti ẹ gbogbo ẹ̀yìn ní àwọn wà nínú àwáhì ọwà nínú àlùmọ́ àti àgbẹ̀lọ́wọ̀ sùbhánà wa ta'ala kọ́mọ làwákùn gbogbo àwọn mùsùlùmí wáṣẹ́ kí ìsìláàmù ọlápalára wa ká lo ìsìláàmù ọ̀bùnta bá wà gbogbo ìgbésí ayé tá a bá lò ọlọ́run ó béèrè lọ́wọ́ ń kí gbogbo wà àwọn tá wà ọjà kan àwọn tá gbogbo èèyàn yẹn àwọn sọ òfin ọlọ́run káwọn máa takò òfin torí pé abẹ́ kówó jọ torí kó wọn náà fẹ́ lówó ọ̀fẹ́ jàbá kan gbogbo owó yìí sì ní kí yìí ọlọ́run ti na halal kọ́ na haram ọlọ́run ní kàkọ́ọ̀lẹ̀ ẹ̀dùn mọ́ lórí èyí náà á gbìyànjú nípa àwọn kẹta ń gbọ́n gbojúmọ́ wọ̀nyí a máa gbé e sí ókà àyà wa àti ìrònú wa ní gbogbo ìgbà gbogbo bá fẹ́ ṣe ọlọ́run náà kẹta ó kéré ní àbó tóbi ní a máa rántí àwọn nǹkan ń pọ̀ fún wa yìí kò sí ní ń pọ̀ fún wa o kò sí ní ń di eléyìí o kò sí tá a bá ń béèrè bẹ́ẹ̀ tá à ń ṣe bẹ́ẹ̀ òun náà mọ̀ a bá kù ńlá ẹ̀ka àwọ̀ ní ilé bá ń kó bá ń kó gbogbo ẹ̀jọ́ ibi àpàdà túbá nítorí kí èyí tó hàn èyí tó pamọ́ lẹ́gbọ̀dọ̀ ṣe wí máa bọ̀ hàrà nínú hàwà máa bà tánà hàbà táàmì ọ̀sọ́ọ̀sìyàmì àtìfáàmà máa jálàtà lọ́wọ́ nínú àṣìyà àfáàmì ni gbólóhùn sọ̀hárà èyí tó hàn àwàtọ́mà èyí tó pamọ́ tó méjèèjì yẹn jẹ́ ìṣesí méjì ẹ̀sọ́ọ̀sìyàmì tí méjèèjì ń kó sínú tí méjèèjì tí yóò máa mú wá àkùsáàmà máa gbalata lẹ́wù a gbogbo ìpín ìpín ìpín tí wọ́n ti wọnú ẹ̀ nínú àṣìyá ní gbogbo àwọn nǹkan tí a ń ṣe nínú wà nínú ọ̀rọ̀ nínú ìṣesí nínú gbogbo ẹ̀ nínú ìgbésí ayé wa. Èyí di eléyìí ọ̀nà yẹn ní Mùsùlùmí, ọ̀pọ̀lọpọ̀ máa tó òfin ọlọ́run gbogbo ìgbà bàbá tó kọ akọ̀dọ̀ ní ọdún kan sọ bàbá náà lẹ́sùn dáadáa so bàbá náà kíra yẹn kíra tó ṣeré pẹ̀lú súnmọ̀ púpọ̀ ni ẹ̀rọ ẹ̀ àwọn sọ bẹ́ẹ̀ tó ní ẹni tó bá ti bàlágà alimokallaf àwọn ọmọ yà jíbu alimokallaf tẹ̀sùn hẹ́wò ìmánì kọ́ bó ti kún ìmánì ẹ̀jẹ̀ náà ní tàwọn ìlú kọ́ ọ̀nà tí mímọ́ ni ó gbà jòkó dáadáa jẹ́jẹ́ tọ́lọ́ gbọ́ wájúwájú wá ní wàlá yà fún na àn àmọ́dọ̀ amọ́lẹ́ àtà yà àlẹ́mù lọ ìsì ẹ̀lẹ́tọ̀ fún ẹrú kan mùsùlùmí tó ti bàlágà ó ti dẹni tí ó ti mọ̀ bí yàtọ̀ lókì kọ́ wá kó sì kankan nù gbèsè ayé rẹ̀ ọmọ ìdájọ́ bá ń bẹ̀ halal ni haram ni kí ó ìyẹn làbí ń jẹ́ mùsùlùmí káfọ́káfọ́ fẹ́lẹ̀ fún òfin ọlọ́run ọba fún ọkọ̀sọ̀ àlékún rẹ̀ fún ọlọ́run ọba. eléyìí ni àṣẹ ẹlẹ́ẹ̀kẹrin òun ní ìfẹ́ sájú nàìjíríà gbogbo tí yá àbàjẹ́ ẹ̀yà èyí tó hàn sí tọ́ka mọ́ńdẹ̀. àṣẹ ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn àṣẹ mẹ́wàá àbí àsọtẹ́lẹ̀ mẹ́wàá tọ́lọ́wọ́n bá sọ fún àwọn àyàká ń kà yìí òun náà ní gbọ́dọ̀ tọ́lọ́wọ́n sọ báyìí pé ní wàlá tákìtì ní nàbàlá ti hàrọ̀mọ́lá ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí ẹ̀mí nì èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe léèwọ̀ tí kò tó yẹn ọpa illa bil haqqi tàbí pẹ̀lú òtítọ́ pẹ̀lú òtítọ́ kí lòtítọ́ òun náà ni tí ẹ̀mí kan bá pa ẹ̀mí kejì tí ẹ̀mí kan bá pa ẹ̀mí kejì ní àmọ́ àmọ́ irú ẹ̀mí yẹn òun náà ti tọ́ sí kápá ẹ̀mí kan tó ti ń ṣe ìsìláàmù tó lóun ò ṣe ìsìláàmù mọ́ káàkiri wà àti fún tí ọgbà tó lóun ò padà lábẹ́ òfin ìsìláàmù irú ẹ̀mí mi ó ti tọ́ sí kápá kámúkó lẹ̀. àbílẹ̀bọ̀ lọ́kùnrin àbí lóbìnrin tó lè jìnnà wáyé ìgbà tí wọ́n ti níyàwó àti wọ́n ti ẹ́ ti mọ́kọ tí wọ́n lè jìnnà nígbà wọ́n ti ń lò sí ọlọ́wọ́n ọba irú àwọn bẹ́ẹ̀ kámú wọn kó lẹ̀ àwọn ni òfin ọlọ́run ni wa èyí ni bìlà áàpù tọ́lọ̀ ọba wù mí kọ́wọ́ kọ́ làwọn kò bí ìdìnnà o àti gbogbo ojú yẹ́wọ́ ìjẹ́ o. eléyìí ni ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kaàrún ọ̀fọ́ wa ní tí kò fi háì ní ayé ẹgbà wa nínú tíra méjì ní tọ́lọ́lá àjíà àwọn tíra méjì ní tọ́lọ́lá àjíà èyí ti bàbá wa Bukhari àti bàbá Muslim ọlọ́kọ̀ wa kan lẹ́sìn dáadáa. àdébùn Mas'ud radiyallahu nínú àbíìsì tí wọ́n ní gbọ́ láti ọ̀dọ̀ àwọn àwọn àgbà sàádé Abdullahi ibn Mas'ud ọlọ́nkọba ayọ́mí tí wọ́n mọ̀rìkú àn tí ó náà sì bọ́ pé àbíìsì àbíìsì ọlọ́jọ́ ọ̀dọ̀ jíjẹ ọlọ́wọ́ba Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jíjẹ ní ọ̀n sọ́lá ìpé ní láyà hindu ẹ̀wọ̀n ìmọ̀lẹ́ni mùsùlùmí yẹ́sì adì an la ilaha illallah wa anna Muhammadan rasulullah ìlà bí ìfìlà sàlàsì ìjíṣẹ́ ọlọ́run tó ìpé ní kọ̀lẹ́tọ̀ pátá ẹ̀jẹ̀ ọmọnìyàn mùsùlùmí sílẹ̀ pátá ọmọnìyàn tó jẹ́ mùsùlùmí pátá kọ̀lẹ́tọ̀ rárá yashhadu an la ilaha illallah mùsùlùmí tòótọ́ tí ń jẹ́ ìdí kò sọ́ra àkọ́tọ́rọ́ ká máa sì jẹ́sìn fún àti ọlọ́run ọba allah wa anna muhammadan rasulullah ọdún jẹ́rìí pé ní ànábì Muhammad òjíṣẹ́ ọlọ́run ní tọ́lọ̀ wọn ṣe wa iṣẹ́ tó bá ń wá iṣẹ́ tó bá jẹ́ fún wa náà láti fi lọ́hùn ọ̀lẹ́tẹ̀ ká parí ẹni bẹ́ẹ̀ ìlà bí ìfìdà sọláàtì àyàfi pẹ̀lú ọ̀kan nù àlámàrí mẹ́ta ọ̀kan nù ìwà mẹ́ta tó bá ṣẹlẹ̀ fi lọ́wọ́ ń gbẹ̀yàn lọ́lẹ́tọ̀ ká pa àkọ́kọ́ òun náà ni ọ̀pẹ́ ìyíbu záàní adélébọ̀ kó ìyáálé ilé tó ti níyàwó àbí adélébọ̀ tó ti lọ́kọ wọ́n ẹ̀ pé ọkọ rẹ̀ ti kú ni àbí ìyàwó ẹ̀ ti kú ni àbẹ́ ti kọ́ra wọn lẹ́ni tó wá ṣe jìnnà àlùkò tó ṣe jìnnà yẹn wọ́n àti ò níyàwó lọ́dọ̀ mọ́ ọ̀rẹ́ yẹn àbó ti níyàwó ní ó ti lọ́kọ rí láti ṣe ìdí wọn wọ́n ì wọlé tọrọ àwọn títọkọ tìyàwó bá ṣe wọlé tọrọ ẹni lẹ́yìn ìgbàlẹ̀ tó wà lọ ilé jìnà lọ́kùnrin àbí lóbìnrin òun náà ni wọ́n pè ní àṣọ ìyíbú ìzáàrí tó obì obì jẹ̀bi ikú nínú Islam nǹkan wá ṣe kú sọ́rọ̀ kìí ṣe kú tútù kọ́lọ̀kọ́lọ̀ wa ṣe pé kú ilẹ̀ tó tún rọrùn wọn ni ẹgbẹ́ lé nílẹ̀ ẹ̀fẹ́ náà àbí ẹ̀yìn mọ́tálẹ̀ ẹ̀fẹ́ náà fún ọlọ́dà àwọn àbí méjì ètò lọ àwọn ẹ̀mọ lẹ́ lóko tí ọba kú ẹni náà ní sinmi àbí bí wọ́n tà wọ́n bá tó kú ẹni tó ní kò yí àwọn tá a lè jẹ iṣẹ́ náà lágbà pé ọ̀rọ̀ jìnnà ọlọ́run mú kékeré rárá pé ìtọ́wọ́ á di fáàrí lónìí tó di fáàrí lónìí kọ́lọ̀kọ́ làwá ó ọlọ́kọ̀mọ ẹ̀yẹmọ ya mùsùlùmí jẹ́ àṣọra ọlọ́run òdodo ní àìsíámọ̀ òdodo ní ìṣirò òdodo ní ẹni tí ọba dáràn jìnnà láyé tí wọn jẹ́ yíya rẹ̀ láyé torí pé àlọ́jọba Islam àbí àti òsì ẹ̀jú ń ṣe ń bọ̀ ń ṣe nínú ọ̀bọ̀nkẹ́lẹ́ tí wọ́n ń ṣe títí tó yìí lójú ikú bẹ́ẹ̀ kò sí ẹ̀rọ gbogbo wọn oṣù lọ́kùn bẹ́ẹ̀ tó fi kàdé ọlọ́run ọba ìjìyà alábẹ́ fún jáde sí àmọ́ ọmọdé ní pé ní ìjìyà kayé là ń sọ yìí tí ìmáà ń wí gan ẹ̀mí ó sì máa mìtìtì fẹ́rù wípé ah, ní àtàṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ olóyìn fọ́mọ lèèyàn lókò tí ó fi kú ẹ̀dì pé ní yóò mọ ìṣẹ̀yàn lọ́kọ̀ bá kẹfẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ ìyá àtàyé nínú ọ̀rẹ́ mi nì àmìjáàmọ̀ wọn kọ́ àmìjáàmọ̀ ti jù bẹ́ẹ̀ lọ àmìjáàmọ̀ ti jù bẹ́ẹ̀ lọ ìdójútì àmìjáàmọ̀ ti jù ayé yìí lọ ìnira àyà àmìjáàmọ̀ ti ayé yìí lọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọkùnrin àti lóbìnrin ẹgbẹ́ jìnà ọ̀pọ̀ ṣe wà yí ẹni tó bá jìnà sí jìnà insha Allah bí ẹ̀sán méjì ìjọ́kù ẹ̀sán ọlọ́run tó máa ṣe fún fún ti torí àwọn ọ̀nà ìsìnẹ́ náà tó ti fọ́n kálẹ̀ tó ti yí sí fún ẹni bọ́ ìlú ọwọ́ ẹgbẹ́ láti ṣe àlèyá ìdìbìlà kọ́nàkọ́nà wa o èyí ni ìwà ìsìn àkọ́kọ́ fún mùsùlùmí tó tọ́jú ká wà nọ́ọ̀sì di nọ́ọ̀sì òun náà ní ẹ̀ẹ́kejì ẹ̀mí tó bá pa ẹ̀mí míì lọ́nà àbòjì lọ́nà ìtọ́ ní àmọ́mà òun náà ti jẹ̀bi ikú yẹn wà táàrí kùnì bíìlì ẹ̀kẹ́ ìsinmi yẹn àtẹni tó fi ẹ̀sìn rẹ̀ Islam tó gbé tí ẹ̀dọ́ lóhun òṣè mọ́ àlùmọ̀fà àríkòlì jama'a tó yà á jama'a mùsùlùmí tó lóhun kù lẹ́yìn Islam eléyìí ni òsìn ọlọ́run ọba àbíjọ́ ọlọ́run abíyá ni kọwa ní Bukhari àti Muslim ẹ̀kọ́ tó níbi ìfẹ́nu wa pẹ̀lú àkáyé wa dágbà wọlé bẹ́ẹ̀ alhamdulillah ọlọ́run mọ́nì fún wa tòun kò tòun àkọsọ èyí tó kọjá mẹ́tẹ̀ẹ̀ta yìí ìjà èyí tó wà àwọn èmi fún ọwọ́ ayébẹ̀ ẹ̀kọ́ ni ẹni tó kó ìdí ẹ̀ ìsìláàmù náà sọ̀rọ̀ ní kápá ọlọ́run ló ń bẹ̀ kìí ṣe ni ìyá bí wọ́n sọ pé freedom of religion bẹ ọlọ́run ní àìsàn àti jíìlì ẹgbẹ̀rún ẹni tó wá kó lòun sí ìsìláàmù kápá ọmọ gidi mọ́ lẹ́nu àbí ọmọ ìdí dùn bẹ̀ láti ń jẹ lójú lọ tí ọba lọ́wọ́ gbà ẹ̀sẹ̀ ọlọ́run tí ọba wí bá ń lo ìjọba islam ẹ̀rọ bá ṣe rí já ó ní àwọn process tí wọ́n ṣe fún ẹ́ tí wọ́n ṣe ìmọ̀ bá pé òfin tí ọgbà tí ọ̀kadà wá sínú islam yẹn tó ti lẹ́tọ̀ọ́ ká mú kó ńlẹ̀ àwọn àbá wọn lè kákàì wọn ronú wọn ń sọ àwọn ìdí abájọ tí ó fi yẹ ká mú rẹ̀ kó lórí rẹ̀ èyí tó yẹ kò ní kíkà ẹsẹ̀ máa pé à gbogbo lè jẹ́ ìwé ìrìnà kọ́ bàbá àti ẹ̀má àwọn bá mẹ́bí ti wílẹ̀ ọ̀dì lára ọjọ́ àbúhárà ti mẹ́sìn lọ́wà ààrí ti fóòmì tẹ́tẹ́ ní àbáyà ní ìgbà ìbò ni láti ìjọ lálá yé àrí wọ́n mẹ́bí ti lè sọ nìyí àmọ́ àwọn àmọ́ híkì mọ̀kẹ́ta rẹ̀ máa sọ́jọ́ ìdáwọn nípa kọ́ jẹ́ o àmọ́ híkì mọ̀kẹ́ta o ó ti tó kún àwọn àmọ̀ ìdí àwọn ọmọ ìdílé ànẹ́bí ju yìí títì ná ọlọ́kọ́ sàlùkù ní mọ́ nìkú wa ànẹ́bí ní àlùmọ̀fárùkù lè jẹ́ máa ẹni tó yapa tó kú pẹ̀lú àwọn jàmá rẹ̀ èyí jàmá mùsùlùmí jàmá ìsìláàmù ni ìsìláàmù lápapọ̀ ni wọ́n yùn ìbí jàmá kan ní àwọn jàmá tó wà níta ìbí jàmá eh, jàmá ìlú bírì ìbí jàmá àkàrí islam àbí jàmá ìzálà eh, àbí jàmá mìírì náà kọ́ ni wọ́n sọ bí jàmá àti àwọn yìí jàmá mùsùlùmí lápapọ̀ ní kó lóun ti ìsìláàmù ní yẹrẹ kó lọ́kọ́ làwọn bẹ̀rẹ̀ lẹ́yìn wọ̀sí ẹlẹ́karùn-ún àwùsọ́lẹ̀ ẹlẹ́karùn-ún àyà yìí ní abẹ́ eléyìí bákan náà ọlọ́run bá subhanahu wa ta'ala kó tó túnmọ̀ sọ àwùsọ́lẹ̀ ẹlẹ́kẹfà ọlọ́run tó wọ́n tẹ̀sẹ̀lẹ̀ mọ́rọ̀ ọlọ́run ní zalikum wasaqum bihi la'allakum ta'qilun àwọn kẹta sọ fún yíwọ̀n yìí láti àkọ́kọ́ bí ẹlẹ́karùn-ún àti lákùnkọ ẹ̀ òun gan ni àwọn àsọọ́lẹ̀ òun gan ni wíìlì àwọn àmẹ́bí ọmọ àkànfù yín létí kọ́ sọọ́lẹ̀ fún yín tó wà náà lọ́kọ̀ọ́ àrùn tó sì máa bẹ̀rẹ̀ láì sí àmì èdè làálọ́ tó kọ́ àkìlóòn kẹ́lẹ́ bá ronú sí ní ìrònú ti ẹni tí ó mú un lò kẹ́lẹ́ wọn ló ń fi ayé ń. قال ابن عطية أفاق ابن عطية صلاة تاني ذلك إشارة الآوي لمحرمات قلي wọ́n tẹ́lẹ̀ tí a lọ síbi àwọn ìfọ̀tọ́lọ̀ lóhun ṣe léèwọ̀ yẹn ni ẹ̀jẹ̀jẹ̀ wọ̀ ń bẹ̀ àbí tó jẹ́ àṣẹjọ́lọ̀ ń pàṣẹ ń bẹ̀ inú pé ká máa ṣe dára pẹ̀lú àwọn òbí wa àṣẹ ni àwọn yòókù èèwọ̀ ni ẹmọ pàṣẹ ní àwọn ọlọ́wọ́ bá ìtọ́jẹ́ nọ́mbà wà nìyẹn ẹmọ àwọn ọmọ yín ṣe yóò sì òun nọ́mbà tírì ẹmọ túmọ̀ àwọn ọ̀wà àbàjẹ́ òun nọ́mbà fọ́ ẹmọ àwọn ẹ̀mí tọ́lọ̀ ń ṣe léèwọ̀ ọ̀nà ìgbàláì tó mẹ́rin àtàkàṣíwájú yẹn òun ni èèwọ̀n ni tọ́lọ̀ ńlá àgbọ̀lọ̀ dé díẹ̀ ẹ̀yọ̀ kan péré náà ni àṣẹ ìgbàgbé ní àwọn àtúntí pé ní àṣẹ tọ́lọ̀ ń kọ́ yẹn àgbọ̀dọ̀ tako opposite ẹ̀ ni ọlọ́run bá ń ṣe léèwọ̀ báyìí òun ni kí èèyàn máa ṣe àwọn òbí ẹ̀ wọ̀lùwọ̀síyẹ wọ̀lù amúlùmù wọ́n ní kí wọ́n á tẹ̀lé wàsíyà wàsíyà táwọn ìjà bàbá jùlọ ẹgbẹ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba ni àbí ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba wọ́n ní òun ní àṣẹ ọ̀hún látọ̀dọ̀ ọlọ́run ọba àlùmọ̀ áfíkàdì tí ọlọ́run wá kàn wá tí òun tí òun ní fún bíyẹ́ àlùmọ̀ kọ́rọ̀ tó ti bí ẹ̀múlẹ̀ gbẹ́ngbẹ́n náà ní ilé àlùwọ̀ sí ìyá ọlọ́run ti ní làálàkùn tààkùnún لعل هنا للتعليم أي إن الله تعالى وصانا بهذه الوصايا لنعقلها أدعو ونعمل بها الله بس àwọn kìnìún yìí fún wa kí a lè bá ronú sí ká lè rà ákàyè sí ọlọ́mọdé tó bí yẹ ṣùgbọ́n nǹkan tó ń wọ̀nyí òun gan ọlọ́mọ ṣe déédé àdámọ́ wa ẹni máa ṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run látójú ẹni tí wọ́n náà bá lọ́dọ̀ ákàyè ó lè pé ní òun gan lọ́jẹ́ déédé méjèèjì púpọ̀ bàbọ́lọ̀ lọ́dà ìjẹ ìmú àríyìkí bó ṣe wáyé ìyá rẹ tó ti jáde tó wà ní tó wà ní gbogbo tó ojú a ní tọ́jú ní ilé ọ̀tá ní mi àti òní máa ṣe nǹkan àmì ìfẹ́ gbogbo nǹkan àmàdì odò kan ni ẹ̀ẹ́dẹ̀ ẹgbẹ́ rẹ̀ kan ni ọmọnìyàn kan ni àlùjẹ̀mú kan ni màláìkà kan ni ànábì kan ni gbogbo wọn kò sẹ́ni tó ní kọ́ńtúrúṣẹ̀ kankan tó ń gbé ìyá ayé rẹ̀ tí ẹ̀rẹ̀ kan kò ní kankan tó ṣe àbọ́lọ́ nìkan ṣoṣù subhanahu wa ta'ala kọ̀sùnú sábà ní èyí ó ní òun náà ni àwọn ànábì ọlọ́run àwọn màláìkà nínú tí wọ́n sì ní pẹ̀lú kọ̀mọ́ndì ọlọ́run ni àwọn fẹ́ràn dájú fúnra wọn àwọn màláìkà ọlọ́run náà wọn láti ká àtàkùn sínú ìyá sí ara ọmọdé ìdí ọmọ nínú ìyá àti ọlọ́ọ̀ni màláìkà ti ṣe gbogbo fi jáde sáyé àmàláìkà ti ń sọ ní ìsọ ọlọ́run àti ọlọ́ọ̀ni lórí náà àwọn àmẹ́tí ọlọ́run ọ̀tún náà tí wọ́n ni pé ní ọlọ́run ti fẹ́ràn wọn pé wọ́n jẹ fún wa láti pé kí wọ́n lè fi àkíyèsí wa fún oṣù wa mọ̀nà lọ sí ọ̀nà tọ́lọ́run ọba tí wọ́n jíjẹ wọn ọlọ́run náà lọ́rọ̀ wọn ẹ̀yìn àti gbogbo ẹ̀yìn yẹn àbẹ̀rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣe kò sí yàtọ̀ èyí ló èyí ò ní sọ́ká pé ní báwa pé ní ìpín kan ń bẹ nínú ẹ̀sì tẹ́lá màláìkà láti fún ìfá màláìkà ló ṣe láì ló ṣe láì ló ṣe láì fọ̀ kò sí kò sí ìpín kan ń bẹ nínú ẹ̀sì láti fún àmẹ́tì àti fún àwọn àmẹ́tì ọlọ́run ọba tó bá wọn ṣe báyìí báyìí báyìí kò sí tí ọba wa ṣí fún màláìkà tí ò sí fún àmẹ́tì tàbí kò kù mẹ́jọ máa

kọ́lọ̀ ní kásàkọ́lé wọn kásàkọ́lé àwọn àbá àwọn òbí wa kọ́lọ̀ ní kásàkọ́lé wọn èyí ayé ọ̀tọ̀ ni àmọ́ ká wá gbé ìkẹ́kẹ́ ní èsì àmì ìsinlọ́ wáá gbé fún ọ̀kan ní ẹ̀dá ní àbòsí ní jẹ́lẹ̀ lẹ́yìn tó gbogbo ilé ìdáwà ronú sí dáadáa jẹ́rọ̀ bí nílò àlà fún táàkì nínú ẹ̀dùn yẹn àwọn ọ̀kẹ́ tọ́lọ́run bá sọ ẹ̀ta bá ronú sí àrèké dúró débẹ̀ lórí ṣùgbọ́n alẹ́kùn àkìdùn ọlọ́run ṣe ẹ̀kẹ́ ìdílé káàkiri abẹ́ látàrí ààrù dáadáa àwọn òbí wa méjèèjì àwọn lọ́lọ́ ní kí átọ̀nà wọn wáyé ṣùgbọ́n dáadáa tí wọ́n ká tọ́jú wọn tí èsì débi làákà ó ti débi àdámà àwọn ọmọ nìyàn náà nígbà náà bá ṣe láwọn àmàrí kíkọ́ ọmọ wọn ní náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣe nìyà bẹ́ẹ̀ náà ni ẹ̀mọ́ pa àwọn ọmọ yìí nítorí èyí yálà ọ̀pọ̀ apárí nípa kòrókòró ni àwọn apárí nípa oníbòǹkẹ́lẹ́ gbogbo ìdí ìkọ́ jẹ́ ọ̀pọ̀ ìyá àtàrà ọmọ nìyàn mi lẹ́yìn náà kábọ̀ ọmọ nìyàn mi ọmọ nìyàn kejì yóò jíjẹ́ tí wọn náà kú láyé kẹ́ni kan àwọn pakúpa wọn náà mọ́ta ọmọ nìyàn bẹ́ẹ̀ ọmọ nìyàn ìjẹ náà ní tí wọn náà yẹ pa lẹ́nu tó ń pa bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ìwà àbàjẹ́ tí wọ́n mú títí àwọn fúnni yẹn á rè pé gbogbo ẹ̀ àti ọlọ́ọ̀tọ́ náà ń kọ́ ló ti déédéé là á lọ kùnú tààkìlù tó ní orogún ti kẹ́sì mọ̀ pé ní òdodo lọ́wọ́ bá bá wa sọ kẹ́yìn ká wọ́n fi hàn sí àtọ́bàrí ní lùtàlùsílì bàbá wa tọ́bàrí àlàhànàfí dágbére wà lórí mọ́jáàbí ni àlàhànàfí yà lọ́wọ́ zakara awwalan nínú àwọn àlàyé tó wọn náà ṣe lábẹ́ áyà yìí الخطا او كيف تعقلون هذا الدنيا الله سبحانه وتعالى انه عيا متى كفي اقوى وانا اصلا ما هو يسينو هذه آية حقوقة ولما قلت اقوى من لعلكم تعقلون وقال آية كذي ورمي لعلكم تذكرون وهذه آية كذي قريعا وصيعا هنا ورمي لعلكم تتقون olùwìn mẹ́tẹ̀ẹ̀ta àpìlún fẹ̀sẹ̀ látàrí ẹ̀lẹ́tẹ̀rún tẹ̀lé máa rántí ẹ̀ ìdí àjọlọ ọmọ wíìlì ìjọlọ ọmọ wíìlì ẹ̀dá wa ṣe ní méjì yẹn lẹ́sọ ilé ní kíni àtùwá làálẹ̀kún ìtẹ̀kùn èyí ni rìsọ́ọ̀tì abẹ́lò gbogbo nìyẹn ó ní rìsọ́ọ̀tì tí abẹ́lò gbogbo abáró mú sí ọ̀pẹ̀ ìmọ̀wọ́ ká má jẹ́ ọ̀sọ̀nù òun máa rẹ̀ ká máa jẹ́ nìyẹn àbí tí àbáwá jẹ́ ọ̀sọ̀nù á máa lò ó á máa lò ó títí tó fi wá gbé wa débi kó kàkọ́ wá ẹ̀rọ ti débi kàkọ́ wá òun ti jẹ láyé lọ́wọ́ ó ti wíìn ó ti wíìn gbogbo ìdáwá sí ìdèjì ayé wọ́n ní sábà kan lọ́jọ́ ìwádìí yòókù wọ́n lọ́kọ̀ ìgbà sínú àwọn ọmọ tó kíni ọlọ́run là ọlọ́lá ìlà ìlọ́lá. Àfọ́ wa ní bí a ń nàmú ìgbà àkàlù tàzákàrù ìgbà kọ́ọ̀kù wọ́tọ́kù. Àfọ́ ni àwọn tọ́lọ̀ bá bá wí ìgbà àkàlù ọlọ́run bí sí ọ̀rọ̀ ọlọ́run tó sọ fún wa àbákàrú àwọn ọ̀rọ̀ ti bẹ̀ tó yá ìṣẹ̀lẹ̀ ìtọ́ ní ìṣèdédé lẹ́gbàá ti mú àrùn ìsáàbù wá nìṣẹ́. ọba wa má sí bẹ́ẹ̀ ta dé ta dé bẹ́ẹ̀ kí a tún ṣe mọ́ dìde sí wa ká fú àpáyọ̀ ọlọ́run ọba náà. ọba ọlọ́run ọba kan wà bá kù á sì dẹni tí ó ní bẹ̀rù ọlọ́run ẹlẹ́kẹfà báyìí náà láwọn amẹnumá nínú àwọn àtẹ́lẹ̀ tọ́lọ̀ ọba sọ fún wọn àwọn àyà ẹ̀kẹfà olùgbòlò tọ́lọ̀ ń sọ́lá ìpé ní wọ̀lá taqrabu malal yatimi illa billati hiya ahsanu hatta yabluga ashiddahu ọlọ́run kẹfẹ́ náà ẹ̀ ṣe gbọ́dọ̀ súnmọ́ dúkìá ọmọ òrukàn ọmọ òrukàn ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ dúkìá rẹ̀ ní súnmọ́ taburú

ẹ gbọ́dọ̀ lò ó ẹ gbọ́dọ̀ súnmọ́ owó rẹ̀ yẹn dúkìá rẹ̀ yẹn àti àyà bùrúgbà àti ìjẹun títí tí ọmọ olùkọ́ náà yóò fi dépò bàlágà tí ó dẹni tó wọn náà gbọ́n tọ́lágbára tó di ẹni tọ́lọ́gbọ́n lórí láàrin kẹ́kọ́ dúkìá àrùn fún wàyí àmẹ́sìtò mí wọn rúṣíà kọ́lọ̀ ní sẹ́nu àyà mi wàyí àmẹ́sìtò mí ni wọn rúṣíà kọ́dífà ilé ìhìn àmúwàlà.

bí bàbá rẹ̀ kú tí ò tí gbàyàdà yálà lọ́kùnrin àti lóbìnrin àlágbà náà sì ni ọmọkùnrin tí ò tí ìdépò tí ò tí tó fourteen to fifteen years àbúròbìnrin tí ò tí tó tí ẹ fourteen àwọn èjì tí wọ́n sábà máa ń mú àrùn fún majority ọmọnìyàn obìnrin láti tẹ́ òfin àti ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀mọ̀ ń yá obìnrin tó ṣe máa ń yá ọkùnrin òun lè tó bí fourteen fifteen so àbáwọn ẹ̀sì tí wọ́n sọ yẹn èyí ò sí àwọn àmì míì ọjọ́ àwọn àmì ńláńlá ní ìfúnṣe máa ń yọ lára ọmọ nìyàn tí ọba yọ náà láwọn àlò éèdì yẹn àwọn tí ọ̀kan náà àwọn àmì láti lè yọ bìfọ́ éèdì yẹn yíyọ àmì nì ó ti túmọ̀ sí pé ó ti di bàlágà yẹn àwọn ètò ìtọ́ga ìdúná àmì náà òun náà ni obìnrin ọba ti rí nǹkan oṣù ọba ti rí nǹkan oṣù ẹ̀ báyìí ó ti àlàádà kọ́ọ̀ bí òtún ta kí ọ̀la orí yẹn ẹgbẹ́ ọkùnrin ìpàdépọ̀ ó lóun sùn òun obìnrin lójú oorun ara ẹ tutù sára òun náà ti ọlọ́run bá wa máa ń ṣiṣẹ́ tó ìyẹn lè àwọn àlèrè wọ́n sọ àlága yẹn áàmì tó àbá ní ọmọ òrukàn ẹwọ kọ́sì kẹsẹ̀ kẹ́sì èdí ẹ̀ ẹwọ gbénu ọjọ́ owó rẹ̀ sí wá mílíọ̀nù ní kí ni ẹ̀rọ tó wà lẹ̀ tó owó tó dùgbú ẹ̀kọ́ ohun ní hundred thousand lẹ́yìn tó wáyé lẹ́yìn tó wáyé. wọ́n bá rí kọ̀ǹtró tí ọ̀pá ahun wọ́n ní jẹ́ mélòó ẹ̀rọ tó. kí ni kèrèkèrè àlága nìkan láwò ọgbọ́n ọgbọ́n orí ẹ̀ náà ọ̀rọ̀ pé kèé ṣe òmùgọ̀ kèé ṣe òmùgọ̀ ọmọ nǹkan nǹkan tèmi nọ́mà àbá àmọ̀ pé nọ́mà láti lè rí pé ní o ti dépò kájú kájú owó rẹ̀ sọ ní àmẹ́sì nínú oríṣìíká lọ́dún fa ilé àmúwá náà àsìkò tí wọ́n wà lọ́wọ́ wa yìí dúkìá wà lọ́wọ́ wa ilé ní ilẹ̀ ní ọjọ́ owó náà ní báwa báńkì ní àbí ìfọwọ́ nínú dúkìá ní ẹgbẹ́ ìsọmọ òrukàn tí bàbá wọn ti kú kí wọ́n sílẹ̀ wọ́n ti pín ní àdúgbò ètí ìpín ìwọ tó bá wà ní ìkíá rẹ̀ tó ń tọ́jú ẹ̀ pé ẹ̀dọ̀wọ́ rẹ̀ ẹ̀dọ̀wọ́ rẹ̀ ilé ewu ńláńlá lọ wà nẹ́ẹ̀dẹ́bí na ya'kuluna amwala al-yatama zulman innama ya'kuluna fi butunihim an-nara wa sayaslawna sa'ira. Ẹgbẹ́ ìgbà tó máa ń jẹ́wọ́ ọmọ òrukàn.

olólùwà ti kún àṣẹlẹ̀ kẹfà ń bí wọ́n ní dúkìá ọmọ orúkọ yìí ẹ gbọ́dọ̀ súnmọ́ súnmọ́ sí ààbò títí bàjẹ́ sí ìlàbílà ti di àhà èwo wà ní ọ̀nà kẹta tọ́lọ̀ ọ̀la ń wí owó ọmọ orúkọ yẹn ìwọ tọ́lọ̀ wà ń ṣe ààrẹ ọ̀nà kẹta tí wọ́n ń tọ́lọ̀ sí ní tọ́ba tiẹ̀ súnmọ́ òní ní bísínẹ́sì tọ́da tọ́yọ́ tó ní lápèjúwe sixty percent seventy percent gbogbo àti wọ́n ń ṣe wọ́n sọ sí lórí ẹ̀ tí oko ó yẹn ṣe òwò ara sí ọ̀nà ọ̀dà àmì tó ní kí ni ọ̀fẹ́ jẹ́ òwò yẹn nínú kọ́sì ọba wa rí tí wọ́n náà mú ń bẹ̀ títí ìṣètò mi nínú kọ́sì ẹ̀yà sí ti di ìlẹ́gbẹ̀ẹ́ ni tó wá mi lẹ̀rọ òwò yẹn tó fi ṣòwò ẹ̀rí èrè kọ́sì bíi two hundred thousand ní at the end ó nàbà ní ọmọ ọ̀rẹ́ tààsán lẹ̀ kó ọ̀rẹ́ tààsán papọ̀ mọ́ owó ọmọ olùsọ yẹn kápítàmọ̀ nìyẹn kò sí gbogbo ń lèyìn ìlà tí ẹ̀ àkàn. ó bá gbé wọn lọ́rọ̀ ọ̀rọ̀ fún yẹn tọ́rọ̀ lọ́rùn lọ tó bọ́ bá fún bẹ́ẹ̀ kó fi nílá láwọn jọ náà bá ní gbogbo èrè tó rí ọ̀dà sí fún ọkàn lè yọgbọ àwọn tó bá jẹ́ ti àwọn tó bá ń ṣiṣẹ́ àbí bẹ́ẹ̀ lọ kankan tó àmọ́ tó yù kí ẹ ìníyọ̀dà sí sẹ́bí lílá ó fi lílá lórí ọlọ́wọ́n bá ní. إذا فمن كان فقيرا فليأكل بالمعروف ومن كان جنيا ومن كان جنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف في أقرام الدين إن شاء الله لقني إن شاء الله فليستعفف شكرا روح من بوت يموت كان هو حلال شكرا روح فليستعفف ومن كان فقيرا فليستعفف. tọ́pẹ́ ní ọ̀nà ó wà ní bàtà ọ̀nà ti fi nkálẹ̀ ó fi kẹ́kànlẹ̀ níbi ìṣe ní mílíọ̀nù owó yìí àwọn ọmọ mú kàn bẹ̀ ọ̀rọ̀ ọmọ ti jẹ́ jẹ́ mú ọba mi fa ìyá akọlù bìnnì màrú ìyá múlẹ̀ èdè yìí tí ọ jẹ́ ìṣàlùkù kúrò ní ọ̀nà àláàlì ní ọba bí ọmọ ìyàn ti wà kátó kówó kátó kó ìyàn fún ni pé ní nígbà tí owó yẹn ti lè wà ń bẹ̀ yẹn zaka ọmọ awo owó yẹn ó wà tẹ́lẹ̀ zọ́ọ̀bù zakat ó wà tẹ́lẹ̀ zọ́ọ̀bù tó bá ti tẹ́lẹ̀ èdè yẹn ọmọ yẹn zakat lórí ẹ̀ alágbàtà bá ti lè pín ní kókò ọmọ yìí nì àtúkò tó tóri tó gidi jẹ yẹn tọ́wọ́ ti lè pín ọdún kan lórí ẹ̀ kábọ̀dọ̀ yóò zakat àti ìdọ̀bí mẹ́ta a sì yọ bàtà ẹ̀ èyí wá fún mẹ́ta fún káfí yọ bàtà ní ìfẹ́ ń dínkù nìyà náà sì wá ní à ah, èyí jẹ́kọ́ yóò máa dínkù tí ò ní máa lékún yẹn ẹ̀ máa bí sòwò kọ́pọ̀ tẹ bọ́ọ̀bù tẹ bá ń rí pé ó yọ máa kọ́pọ̀ àtàkáṣẹ́ yọ mẹ́ sọ́kú ní kọ́ ikọ̀ máa sẹ́kù èyí jẹ́ káfíńtà mọ́ ni yẹn kò ní dínkù kí ìdájí gbé ìtàn fún àrà híkìmọ̀tà àwọn àbẹ̀mí kí Ah, àmọ́ fowó ọmọ òrùka lè yan bí sòwò ọ̀bùrú lẹ́nu yẹn àmọ́ káwọn ti ṣe the risk one nítorí pàṣẹ àtàrà lójú èyí tó bàtàrà lójú pé káàkáà àmọ́ kí lọ́n lè jẹ́ ẹ̀dì ọmọdé lè kọ́ ọmọ ẹ̀bọ́ káà la Muhammad ta lọ kó owó ọmọ òrùka sí kànú ni ó lè fa ìyà fún wa kọ́nà kọ́ làwọn ọlọ́run bá alákòlò ha tó ọ wà lórí àníyàn àti ìṣesí owó ní ẹ̀sìkírẹ́ǹsì àti ìṣòwò kankan òun ṣe ṣẹ́nu kó wọn kó wọn lẹ́nu kankan kò ní kankan kó kúra ẹ̀ náà o ìgbà tí ó bá fẹ́ kù ìgbàlá ìgbà kan tó bá fẹ́ kù gidi okùn kẹ̀kù ìgbà táwọn èdè hàrá tó àgbẹ̀ tí wọ́n wọ̀ gbèdì pé èyí tó fi dínkù èyí gbàgbàtà yọ̀ ọ́ ọ̀lẹ́dì tó àmọ́ tí wọ́n ní ẹ̀sìkírẹ́ǹsì lè ní ọ́ ó sì ní ọ̀nà tó ọ̀dà àkójútó òun ó ti gba adákọ̀ láàrin ọlọ́run ọba òun náà lọ́dọ̀ sọ pé kí ńlá bí ńlá kí ìyá àkàn àti àyà bùlógà àti ìgbà. Kọ́lá ibùn Àkíyà, kọ́lá ibùn Àkíyà ti sọ wáyé pé ní Hábà náà yóò ààmù. Kí ni ọ̀sán lọ ń pọ̀ fún wa ń bí kọ́lá náà fún ọwọ́ ọwọ́ orúkọ yìí? Ọ parí ni, ọ parí gbogbo tí máa ń jẹ́ owó ọmọ orúkọ yìí, dúkìá ọmọ orúkọ yìí. A nílò kórìbì pé ọkárí gbogbo tí ń jẹ́ ìsúnmọ́ ni ìsúnmọ́ lẹ́bi yẹ̀hún mu ojú ojú tọ̀rọ̀ òun náà ni èyí tó kó gbogbo ọ̀nà tí ẹ̀ ń gbà á tí ẹ̀ ń gbà á yí owó èyí tí ẹ̀ ń gbà á dazek owó fún òwò àti fún òwò náà ló kó gbogbo ẹ̀ sínú àgbọ̀dọ̀ ṣe é àyíkọ́ jẹ́ pé ìtọ́ dáàmì ọ̀rọ̀ jẹ́ ìtọ́ dáàmì wọ̀ sí ìfọ́dọ̀ ìgbẹ̀rí à ọ̀rọ̀ ni níbi èyí tọ́lọ̀ bá sọ yìí òfin láti ojú ọ̀nà tọ́lá lè mú wa débi ẹ̀sìn káyà yìí tọ́ka sí wọ́n ní sọ́dọ̀ ìgbẹ̀rí à wọ́n nínú àwọn ẹ̀rí tí a ń lò nínú ṣẹ̀ríà Islam nínú òfin Islam Àmọ́ àwọn tí wọ́n máa ń lo ojú òun náà àwọn màlìkíyà. Mọ́ mú màlìkà wọn mọ̀ bá òtà alá, òun ló emphasize lórí ẹ̀jù, òun ló introduce ẹ̀. Tó ti ṣe ní ìgbà àfáà mi ṣe délé yẹn náà yà wọlé. Wọ́n ṣe ní Sábdù Zaria, àbí Sábdù Zara'i. Àwọn àwọn agency tó wà lọ inú Slav, wọ́n máa fi ṣe èrí lórí àwọn kan. So mọ́kànlá ni, òun náà lẹ́lẹ̀ kọkànlá. So mẹ́rin lẹ̀ náà ni ìpàdé àwọn àwọn wà lórí ẹ̀kẹ́ sí yẹn jáde rárá kó méje tó kù méje tó kù àbí inú ẹlẹ́rìn tabayọ mẹ́rin ní olókù ẹlẹ́rìn sọ́ọ̀rì tó kù yẹn òní ìyàpá wà ń bẹ̀ àwọn míì mú eléyìí àwọn míì fẹ́lẹ́ yìí bẹ̀ àwọn míì fẹ́lẹ́ yìí. ọ̀hún mọ́lí táwọn ọmọ àti ohun mú tọ́jú rẹ̀ níyà. ó ti gbẹ̀dẹ̀ àwọn náà wọ́n sọ fún ọdún ìpínlẹ̀ ìtìlẹ̀kùn ẹwà lè mú yàn débi ẹ̀sẹ̀ ẹ̀rẹ̀ kan tilẹ̀kùn rẹ̀ àwọn tó lẹ́kùn yẹn láàrin ní alẹ̀ dábọ̀ kọjá àmọ́ tá a bá ní gbogbo ìfọlùkọ́ ọmọdé kọjá yóò padà wá ní ìdí àwọn méje ní ibi ẹ̀sẹ̀ ẹ̀rẹ̀ kan tì òun náà ní ìjọba ọ̀sẹ̀ ńlá kẹ́kọ̀ọ́ mọ́ lálẹ́ ẹ̀sìn ẹ̀rẹ̀ kan tù máa òṣùpá wà tó ní ọ̀wà sùọ̀ kí wọ́n jẹ́ resort àbí òní confidence tó yára rẹ̀ gan tí báyìí tí máa ń lówó ìlú àbí máa ń lọ àwọn tíráwọ̀ àbí àwọn lówó ìlú wa ní ọmọ ọmọdé ń bẹ níwá to iqabatu zari'a ne na lafa ne fi iqabatu zari'a thumma istisna ma yuhsinu lẹ́yìn ìgbà tí wọ́n ti tilẹ̀kùn kúté ní ọmọdé bẹ̀rẹ̀ rárá wọn tí wọ́n ti lè pè é yẹn wọ́n á tún ṣe àyàfi èyí tó bá da nínú ìgbìyànjú tí èèyàn ti lè jẹ́ kí owó yẹn máa lékún fún eléyìí ti haram wàhíyá ọ̀pá àyèfí nàkà yìí òun ni ìgbìyànjú tí wọ́n bá ṣe lórí pé kí àlékún fi máa bá dúkìá ọmọ òrukàn yẹn kọ́lá Mujahid